الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنعم المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الرب المقتد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń kéde ìlú wa wípé àdìjọ kó ojúmọ́ àdìjọ káàbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò àti àpè ní àlẹ́fíkì òfin dín ọ̀làdùnní bèrè lóko mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Alimadina Center ní pápá abẹ́dẹ̀ lọ́gbọ̀nsẹ̀ Sheikh ayakumullah ẹ káàbọ̀ sórí ètò sáà kí allah kó jẹ́ ká rí yín pẹ́ lórí dáadáa látàrí islam mm. kí allah kí ọba wa túbọ̀ máa pẹ̀lú yín nínú gbogbo àlámọ̀rí pátápátá ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́ máa fi síde òun náà ni ìbéèrè lè tí ó wá láti ọ̀dọ̀ oní ìbéèrè wọ́n ní ǹjẹ́ jíjẹ oúnjẹ aláta ó ba àlùwàlá jẹ́ àti pé irú àwọn nǹkan jíjẹ wo ló ba àlùwàlá jẹ́ láti amẹ́ríkà ni wọ́n ti fi ṣọwọ́ bá Ah, ìbéèrè mi wọ́n ní ojú wo ni ṣẹ̀ríà Islam fi wo bí àwọn obìnrin ìyàwó lé mi ṣé máa ń pe àbúrò tàbí ẹ̀gbọ́n ọkọ wọn ní ọkọ mi ọkọ mi lórúkọ yìí pé wọ́n fi ń kí wọn wọ́n fi ń pọ́n wọn lé pé ṣé kò burú àbíbò wọ́n tún ní pé àtàṣàrù ti ìgbẹ̀yìn ni àwọn bá lẹ́ni tó jẹ́ pé àwọn nìkan làwọn dá jókòó ní sọ́ọ̀fù ẹ̀yìn wípé ṣé àwọn ò ní ládàá sọ láti bá wọn àbíbò tó ń ti pé àwọn ti gbọ́ tẹ́lẹ̀ pé èèyàn tó bá dá dúró ní sọ́fù kò ní ní ládàá jàmáà yí pé ṣùgbọ́n ṣé àwọn ò ní ládàá sọ́lá báwọn bá ní ládàá jàmáà èyí tí ó kẹta ń bẹ̀ wọ́n ní àwọn ń ṣe àwọn ń ṣiṣẹ́ kan àwọn sì ti daṣẹ́ sílẹ̀ fún bíi oṣù mẹ́rin sẹ́yìn báyìí iléeṣẹ́ yẹn ó sì tún san owó oṣù àsìkò tí àwọn kò fi ṣe táwọn fi ń bẹ nílé lẹ́nu ìdaṣẹ́ sílẹ̀ wípé ǹjẹ́ haram ní irú owó oṣù táwọn ń gbà yẹn ńlọ́bọ́ sí ni àbí abẹ́ halal iná ni ọbọ́ sí lábẹ́ òfin ṣẹ̀ríà islam bismillah. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa ba'd. assalamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته تلا تلا تنبير الإسلام النبي صلى الله عليه وآله وسلم فجاني تسويك بيتوبات جاء oúnjẹ kan àbí nǹkan kan èyí tó ṣe pé iná ni wọ́n fi ṣe jiná hmm. tó bá ti lálò àlá kó tó jẹrú nǹkan bẹ́ẹ̀ yóò tún àlò àlá sí. Hmm. ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ́yìn anabi sallallahu alaihi wasallam ó pa àlùwàlá títúnṣe ó pátì látàrí ipa àjẹn tí wọ́n fi náà ṣe. turẹ̀ ló ṣe wá nínú àwọn ahadith tó gúnrégé wípé kánà akhirul amrayn min rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam tarkal wudu'i mimma masathu an ìdáná bíi ṣe gbẹ̀yìn nínú ìgbésí ayé rẹ̀ náà ni ká pa sísọ àlùwàlá dọ̀tun tì nítorí ipa àbá àjẹun tí wọ́n fi náà ṣe jìnnà. ṣùgbọ́n àdìsí kan wá tún wá wá nínú Sahihi Muslim ètò fẹsẹ̀ rinlẹ̀. wọ́n bi anábì sallallahu alaihi wasallam léèrè pé ǹjẹ́ tá a bá jẹ ẹran àgùtàn tá a sì ti lálù àlàkà tó jẹ sátún àlù àlàwà ṣèbí anábì ní rárá. báwo wá ni tó bá pẹ́ràn ràkúnmí mọ jẹ anábì sallallahu alaihi wasallam ní tún àlù àlà rẹ̀ sí. Hmm. torí rẹ̀ gbogbo ń tà ń jẹ tọ́jẹ́ ẹ̀tọ́ èyí tá a mú tọ́jẹ́ ẹ̀tọ́ jíjẹ àti mímu wọn kò balùwà láti àti níjẹ àyàfi tó bá pẹ́ ẹran ràkúnmí la bá jẹ ẹran ràkúnmí ònìkan ló máa ń ba àlùwàlá jẹ eléyìí jẹ bó ti ṣe jàmbá tó pé oúnjẹ yìí wọ́n fata sí o àbí báwa kún bẹ́ẹ̀ o hmm. àbí tàtà sí kò balùwà lájẹ rárá nǹkan tó kàn ṣẹlẹ̀ ní pété bá jẹ nǹkan tó ṣe pé ìtọ́wò rẹ̀ tán lẹ́nu bọ̀rọ̀bọ̀rọ̀ èèyàn wá fẹ́ ṣe sọ̀lá kódà kó ṣe dẹ́bínú lásán hmm. èèyàn ò rí pò ń yọ ẹnu dáadáa bẹ́ẹ̀ ti lálùwàlá tẹ́lẹ̀ ẹ yọ ẹnu yín dáadáa kó má bàa jẹ́ pé adùn àbí kíkorò ti ń bẹ lẹ́nu yín yóò máa hàn lórí ahọ́n mọ́ ọ̀nà fún yín gbàtẹ́ bá ń ṣe sọ̀lá eléyìí ó kó bá láàfíà sọ̀lá ti tẹ̀ wọ́n ní àwọn ẹ̀gbọ́n àbábúrò ọkọ táwọn obìnrin nílẹ̀ káàrò òjìrè tí wọ́n máa bá wọn ṣàwàdà pé ọkọ mi ọkọ mi ǹjẹ́ bí wọ́n ti ṣe ń wè ń sọ̀dà nínú àṣà Yorùbá kò sí nǹkan tó burú nínú ẹ̀ àmọ́ nínú ẹ̀sìn Islam ó burú jáì nítorí pé nínú ẹ̀sìn ti Islam ọkọ kan lobìnrin máa ní wọ́n yìí sì fi àwọn gbólóǹkan ṣàwàdà hmm kọ́ má lọ dò tọ́mọ yẹn lọ́wọ́ ìgbà tẹ́yìn bá ń pe ẹ̀gbọ́n àbábúrò ọkọ yín lọ́kọ yín ó lè tí ó ná garangaran láti fẹ́ ṣèṣì ọkọ pẹ̀lú yín hmm. ẹ sì ti mọ̀ pé ó máa ń ṣẹlẹ̀ náà láwọn agbọn bòmíì wípé obìnrin máa bí mafábúrò àbẹ̀gbọ́n ọkọ rẹ̀ hmm. eléyìí tó ṣe pé ńgbà tí àwọ̀ bá ṣẹlẹ̀ láṣírí irú rẹ̀ máa tú hmm. tóbìnrin ó sọ fún ọkọ rẹ̀ pókọ̀lá tí ń là yọ ewo ń tiẹ̀ ewo ń ta àwọn àbúrò àtẹ̀gbọ́n rẹ̀ nù àwọn ọmọ yìí wàlà hàwùlà wàlà quwwata illa billah eléyìí ló fà á ńgbà tẹnìkan bíi anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lérè ká sọ pé ká má máa wọlé lọ bá àwọn obìnrin bíi táwọn obìnrin bá dá níkan wà mm. wọn àti tó bá jẹ́ pé ẹni tó fẹ́ wọlé lọ bóbìnrin níbi tó dá níkan wà ó bá jẹ́ gbọ́n àbábúrò ọ̀kọ́ńkọ́ anábì mm. ní a ah, alhamul àwọn ẹ̀gbọ́n àtàbúrò ọkọ gan ni kú mm-hmm. torí pé obìnrin lè máa jẹ́ni tí wọ́n máa fẹ́ sọra lẹ̀ fúnru wọn kọ́ mọ́ bàa tẹ́ mm. kò ní fẹ́ máa kára lẹ̀ fún wọn kọ́ máa dádì kí wọ́n mọ́ bàa sọ lẹ́nu mm. torí ní ẹ̀yà gbogbo láyé wọ́n lè máa pé àwọn àbúrò ọkọ rẹ̀ ẹ̀gbọ́n ọkọ rẹ̀ ìtújúká sí wọn ọ̀yọ̀ mm. mọ́ wọn so nínú tútú jíká sí wọn yíyọ mọ wọn iná làbúrò àbẹ̀gbọ́n kó ti já wọlé lọ bóbìnrin bíi tí bá ti ń wẹ̀wù so ó sì amara sọ́júra wa lọ so ìbàjẹ́ àtàbúrò ọ̀sẹ̀lẹ̀ lànàbí fi ní ikú làwọn eléyẹn hmm. torí ọkọ rẹ̀ kan ló ní o lọ́kọ púpọ̀ tẹ́lẹ̀ hmm. yìí ní ìbámu pẹ̀lú àgbọ́yé tẹ̀sán Islam wọ́n láwọn wá sí mọ́ṣáláṣí sáfù ti gbẹ̀yìn pátá làwọn dúró nígbà tí ò sẹ́nì kankan pẹ̀lú àwọn níbẹ̀ hmm. tẹ̀síáhùdù ti gbẹ̀yìn nìkan làwọn sì bá àwọn ọmọ báwọn ní ládàá páwọn bá jàmáà báwọn ò tiẹ̀ bá sọ̀la àkọ́kọ́ ni pé ibi tẹ́ ti dúró yẹn ẹ̀ bá kankan hmm. ẹ̀ bá sọ̀la ẹ̀ sì ní ládàá pé bá jàmá hmm. torí hadith tí imaamu ahmed rahimahullahu ta'ala tó ń gbé jáde nínú musnad wọn ìpìlẹ̀ sọ̀la tẹ̀lé munfaridin khalfa saf kò sí sọ̀la ti fẹ́ni tó bá dá nìkan dúró lẹ́yìn ìsáfù gbogbo hmm. torí ẹ̀ ẹ̀ tún sọ̀la ti tìyín wọ́n ní àwọn ti daṣẹ́lẹ̀ níbi iṣẹ́ táwọn ti ń ṣiṣẹ́ ti tó sùn bíi mẹ́rin hmm. ìlú òyìnbó làwọn sì wà ṣùgbọ́n ilé iṣẹ́ táwọn ti ń ṣiṣẹ́ táwọn ti daṣẹ́lẹ̀ wọn ò yéé máa sanwó oṣù fáwọn bóyá àṣìṣe ni wọ́n fi ń sanwó yìí <laughs> ẹ lọ pàkíyèsí wọn iṣẹ́ tẹ̀ ń ti torí rẹ̀ sanwó fún mi ṣe mọ̀ pé mo ti pàtì hmm. so owó kí n lè fẹ́ pẹ̀ ń san fún mi àwọn baba ńlá yàn jẹ àwọn baba ńlá tèmi lówó hmm. kí á lówó tẹ fẹ́ máa san tí wọ́n bá ní à wọ́n kàn wù wá láti bùn ọ́ lówó ni ìgbà náà ló jẹ́ halal hmm. àmọ́ àṣìṣe là ń ṣe gbogbo owó wọn tẹ́ ẹ bá ti gbà lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti da sẹ́lẹ̀ ẹ̀ dá padà fún wọn. Hmm. máa jẹ́rú ẹ̀ lájẹmánú láyé ń bí hmm. ṣùgbọ́n ẹjọ́ àti ọ̀ràn ló máa ń dà lọ́la gbẹ̀ndẹ̀ bófin tẹ̀sán islam ti ṣe rí ni pé láì ṣiṣẹ́ àlẹ́tọ̀ sówó láì ṣiṣẹ́ àlẹ́tọ̀ sówó. tó bá jẹ́ pásìkò sinmi lẹ wá wà lẹ́nu iṣẹ́ iléeṣẹ́ yín náà ló fún yín láǹfààní kẹ́ lọ sinmi nítorí wọ́n ń sanwó fún yín lásìkò sinmi o hmm. ẹ jẹ́ lóun lájẹ̀ mánu halal ni hmm. nítorí pé òun tó gbà yín ṣiṣẹ́ hmm. iná ló ní kẹ́ fi àsìkò yìí kẹ́ fi sinmi òun tún á fún yín lówó àjẹmánu gbà yín àmọ́ ilẹ̀ finú fẹ́ dọ̀sọ́kọ̀ àṣiṣẹ́ nítorí pé a fẹ́ fi ẹ̀hónú wa hàn a fẹ́ fi dídásẹ́lẹ̀ yìí pàkíyèsí àwọn tó gbà wá ṣiṣẹ́ kí wọ́n fa àwọn ẹ̀tọ́ wa kan dùn wá so ò lẹ́tọ̀ọ́ sówó yẹn o nígbà tó o ṣiṣẹ́ ò lẹ́tọ̀ọ́ sí hmm. tó bá jẹ́ tó bá gbétọ̀ rẹ̀ mí láyé wàá dáhùn ara rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndàlù kìyàm. Hmm. jazakumullahu khairan sheikh uh, zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wáàsí ìta gbangba tí a mọ̀ sí hudan wa bushro lẹ́yìn tó máa wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dé àkọ́kọ́ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti ọ̀la òde yìí inshàlá ní almadina center tó wà ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógún àṣọ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ìtẹ̀síwájú tíra mọ̀tàsọ́rọ̀ minhaj lẹ́kọ̀ọ́sídìn inshàlá àbí abáṣẹ́ńbọ̀ ká gbìyànjú láti tó fi jẹ́ pé àwa náà a máa fi ọkàn àti ojú bá àlàyé tíra náà lọ insha allah Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ́ àwọn náà ni wọ́n sì máa dá lẹ́kọ̀ọ́ inshàlá àwa tí a bá ń gbọ́ kí a sọ fún ẹni tí kò tí ì gbọ́ láago mẹ́wàá àárọ̀ la ni yóò wáyé ní alimadina center pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ́ inshàlá ẹ lọ́kọ̀ yín o. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Ó kọ́ níbi ẹtí ń pè. Ṣàmùsọ̀bẹ́ ló ń pè láti Yambaji. Ìbéèrè yín. Náà mo fẹ́ béèrè lọ́wọ́ sọ̀tún ìwà ni pé táìmù wo ló da jù kí ẹ̀ máa ṣe àsìkárù ìrọ̀lẹ́? Ṣé tí a bá kí á fè tán ni àbí kí a tó kí sọ̀rọ̀ tó ṣubú ẹ̀ mọ́? Magrib ó ti yé. Alhamdulillah, ètò àṣà lẹ́sà ni pé ẹ̀wù tí òòrùn bá ti wọ̀. Hmm tóun bá ti wọlé ìwé nítorí pé àdìsí kan wà ànàbì sallallahu alaihi wasallam tí wọ́n ti sọ̀rọ̀ nípa sayyidul istighfar pípé hmm. èyí tó jẹ́ aṣíwájú fún gbogbo àwọn gbólóhùn tá à ń fi tọrọ àforíjì àkọlé tó tẹ̀lé ẹgbàá wà yẹn nìkẹ́nikẹ́ni tó bá wí láàárọ̀ kó tó di póòrùn wọ̀ so tó bá kú lọ́jọ́ yẹn Allahu azza wa yóò jẹ́ kó wà lìjànà ẹni tó bá sì wí lẹ́yìn ìgbà tó rùn wọ̀ tí ọwọ́ akú kó tó di pé ilẹ̀ tún má òun náà wà lìjànà hmm. so ibẹ̀ yẹn la ti fi dá a máa sọ pé àzìkárù àárọ̀ àti àzìkárù ìrọ̀wọ̀ hmm. ìrọ̀wọ̀ yẹn àwọn á mú pé ó bẹ̀rẹ̀ láti ìgbà tó òun bá ti wọ̀ wọ́n hmm. bẹ nínú àwọn olùmọ̀ tí lẹ́yìn àṣù ẹ̀yìn ìgbà tó òun bá wọ̀ làwọn mú èdè tá a sì fi mú ni. ẹ lórúkọ yín o ìyá ó ti já zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ló kọ yín. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè. láti Ọ̀yọ́ ni. ìbéèrè yín. tí nínú ẹ̀sìn wa tí ó dáa kí èèyàn lè dáná kí wọ́n sọ pé èèyàn fi sàárà fún bàbá èèyàn. ẹlẹ́kejì. ọ̀yà ọ̀yà ẹlẹ́kejì. ẹlẹ́kejì hmm. ni pé téèyàn bá wà lórí irun téèyàn bá sin sẹ́yìn lè ṣe alihamudulilayi. naam ó ti yé. alihamudulilayi ní abẹ́ òfin ṣẹ̀ríà ṣíṣe sàrà fún òkú ọ̀n bẹ nínú nǹkan tó ṣe pé máa ń bá òkú nínú sahihi muslim ẹnìkan sọ fún anabi sallallahu alayhi wa sallam wọ́n ní màmá mi ṣòbó kú kò jẹ́ ó láǹfààní àti bá mi sọ̀rọ̀ pé kí n ṣe sàrà fún hmm. ǹjẹ́ tí mo bá ṣe sàrà fún sàrà náà wà bá bí ànábì ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n a ṣọ́ra fún àwọn àdádálẹ̀ eléyìí táwọn yẹn máa ń ṣe nídìí à ń ṣe sàrà àfọkù bí ká máa dágbà sí bí sàrà àjọ kẹta sàrà àjọ kẹjọ sàrà ogójì ọjọ́ ọlọ́dọọdún àbí kẹ́yìn owó sùnsùn kókó ti pọ́gbọ̀n ọdún àbógójì ọdún tí bàbá òun kú wọn lọ ra màálù kan á pa pé nítorí ipò ti péye gbà báyìí eléyìí gbogbo àdádálẹ̀ ni wọ́n ń pè lábẹ́ òfin ṣẹ́ríà sàárọ̀ ó yẹ kó nígbà hmm. àdúrà ó yẹ kó nígbà gbogbo ìgbà pátá là ń fẹ́ kí olú ẹlẹ́dàá ọkọ bá wa kí òkú wa hmm. gẹ́gẹ́ bó ti jẹ́ pé gbogbo ìgbà pátá làwa náà rántí àti sàdúrà forí ara wa hmm. là ń tọrọ rere fúnra wa bẹ́ẹ̀ náà láàmú ṣe fáwọn òbí wa ní gbogbo ìgbà pé kí wọ́n á ní pàtó láfi ṣe sàrà tí wọ́n bá tún ti jẹ́ pípé tí wọ́n máa fi ṣe sàrà wọ́n ṣe àdáyanrí rẹ̀ pé tó bá jẹ́ pé sàrà àfọ́kù ni nǹkan báyìí là fi ṣe sàrà àfọ́kù yàtọ̀ sí nǹkan míì òun náà tún dàda dalẹ̀. bí ká sọ pé mọ́sàlù kú máa jẹ so mọ́sàlá máa fi ṣe sàrà àbí gbẹ̀gìrì ni wọ́n máa roka sáwọn èèyàn lẹ́nu tí wọ́n máa halẹ̀ mọ́ra wọn kóun lòun mú gbẹ̀gìrì rẹ̀ so náà ta Yorùbá nù so tí ó bá ti jẹ́ báyẹn kò sí nǹkan tó dáa tẹ́ fi ṣe sàrà tẹ́ forí rẹ̀ sọ pé kí olúwa ẹlẹ́dàá ọba yín mú ládàá rẹ̀ lọ bá bàbá àbí ìyá yín tó ti kú àbọ̀mọ ìyá yín àbí ìyàwó yín àbọ̀mọ yín hmm. olúwa ẹlẹ́dàá ó mú lọ bá wọn. Hmm. so tí ó bá sá ti jẹ́ pé ń tẹ́ ẹ yà sọ́tọ̀ lágbègbè ibi tẹ́ wà pé bí ọ̀jọ́hùn àjẹpẹ́ ṣe sàrà hmm. so tí ó bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ máa fóúnjẹ náà ṣe sàrà kò sí tó burú mbẹ́ olúwa ẹlẹ́dàá sọ pé lan tanalul birra ẹ lè rí dáadáa àfi tí ẹ̀yin náà bá ń tó ná nínú tẹ́ nífẹ̀ẹ́ sí hmm. so nínú tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí oúnjẹ tó dáa ẹ fáwọn aláìní hmm. so tẹ́ bá fẹ́ ṣe sàrà nìsín ẹ pa àwọn olówó ẹni wọ́n wá jẹ sàrà wọn pe léyìn àbí rọ irọ́ hmm. lásì so ẹ máa bí táwọn aláìní wà àwọn èèyàn wà tó yẹ pé ikú kàkà ni wọ́n fi ń jẹun ẹ wá wọn kàn ẹ lọ pín oúnjẹ fún wọn kò sí nídìí kẹ́ ẹ máa palantí ẹnu pé nǹkan báyìí la fi ṣe láàrin rẹ̀ sọlọ eléyìí jẹ bó ṣe jẹ àìbéèrè wọn kejì wọn ní téèyàn bá ń bẹ̀rẹ̀. àwọn níta bá sín lórí sọlá bẹ́ẹ̀ ni àyè gba ẹni tó wà lórí sọlá láti sín sọ pé alihamudulilá hmm. àyè wá sísẹ́ni tó bá gbọ́ tóun dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí sọ láti bákan náà láti sọ pé alhamdulilah ẹni sọ pé alhamdulilah nǹkan kan ṣe sọ láti tiẹ̀ ẹni tó sọ pé alhamdulilah sọ láti tiẹ̀ bàjẹ́. Hmm zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six orúkọ yín o. hello. ìyá kò jáde sí ọ̀dọ̀ wa ń bí ẹ lórúkọ yín o. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu orúkọ yín bí ẹ ti ń pè. àná lọ́la ló kọ̀ ní láti Benin. láti Benin. Benin Republic tọ ìbéèrè yín. ìbéèrè yín alákọ̀ọ́kọ́ ni pé tí ìmáàmù bá borí ótúbà tó bá ń ṣe ótúbà lọ tó bá ti ní pé tàbọ́tẹ́ máa yà pa wa má gbàgbé táwa ta ti wà láǹfààní ta ti wà ní inú másíjì yẹn ta láǹfààní àti mọ nǹkan tó fẹ́ sọ ta láǹfààní àti kọ̀rẹ́tì rẹ̀ ìbéèrè yẹn lẹ́ẹ̀kejì ni pé ọ̀pá tí ìmáàmù máa mú lọ rẹ̀ ṣe ọ̀tọ̀ sọ́nà ìlọ́tọ̀ torí mọ̀rí àwọn alùpùpù yẹn sábà mú lọ. ìgbé ẹlẹ́kẹta wọ́n á ní pé tí màmú bá ti ṣe ó tó bá dáa nìkan tó máa ń jẹ́ fòyìn àgbà òun ló máa ń ṣe láàrin àgbà tí màmú máa ń ṣe láàrin tó sọ̀rọ̀ alhamdulilayi tí ìmáàmù bá ń ṣe kútúbà lọ́wọ́ tó bá ṣàṣìṣe nínú àyà tí ń ké ààyè ò sí fún wa láti tún ṣe yàtọ̀ sí tó bá jẹ́ pé máa ń ṣe sọ̀lẹ́ òfin ṣẹ̀rí àṣọ pé tí ìmáàmù bá ṣàṣìṣe nínú kéwú tí ń ké lórí sọ̀lá tí bá ń bẹ nínú àwọn jàmá tó wà lẹ́yìn rẹ̀ ẹni tó ṣàkíyèsí àṣìṣe yẹn tó sì máa túnṣe rẹ̀ kó túnṣe. torí pé Ànábì sallallahu alaihi wasallam ṣe sọ̀láàtì lọ́jọ́ kan àti wá tẹ̀síwájú pẹ̀lú áyà eléyìí tọ́kàn lẹ́yìn èyí tó ké tán ọ̀pàkàsọ̀ ó wá ń ké àyà yẹn lákètún ké bóyá nìkan jẹ tají tún ṣe hmm. ó máa létí ètò kan bẹ́ẹ̀ lọ́sàsẹ̀ tó fi parí sọ̀lá ẹnìkan kan ò sọ fún un hmm. ìgbà tí wọ́n parí sọ̀lá tó wá sọ pé alaysa fikum rajulun rashid ẹni tó gbọ́n sínú yẹn ni hmm. alaysa fikum Ubay ibn Ka'b ṣé Ubay ibn Ka'b ò sí láàrin yẹn ni nítorí pé wọ́n bẹ́ẹ̀ nù àwọn olùmọ̀ àgbà nípa al so eléyìí túmọ̀ sí pé tí ìmáàmù bá ṣàṣìṣe lórí sọlá nínú kéw wọn tún sí ṣùgbọ́n ti kótóbà ayé rẹ̀ ò sí kò sí sílẹ̀ fẹ́nikẹ́ni láti pé mo fẹ́ tún ìmáàmù ṣe ńgbà tó ṣàṣìṣe nínú àyà tí ń ké lórí kótóbà torófin ṣẹ̀rí àsọ pé tẹ́nìkan máa ń sọ̀rọ̀ gan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lásìkò tí wọ́n ń ṣe kótóbà lọ́tọ́ wa ní dákẹ́ tẹ́sí gbọ́n tí ìmáàmù sọ ìwọ náà ti sọ̀sọ̀kúsọ torí ẹ̀ tí ìmáàmù bá ṣàṣìṣe nínú àyà so àní túnṣe tó náà bá sì rí pé àyà tó ń fẹ́ kí òun àmọ́ bóun ó ti ṣe máa bá lọ àyàfi kí òun yí ọ̀rọ̀ padà kó yí padà hmm. àyà yìí ọ̀ máa ń tọ́ fẹ́ kí lẹ́yìn rẹ̀ máa bọ́rọ̀ mi lọ hmm. àyàfi tó bá pé ìmáàmù bá sọ lórí kútùbà yẹn tó sọ pé ṣé mo kí àyà yìí dàbí nké dà ẹni tó bá wà ń bẹ̀ kó tún ṣe hmm. níbi tá sì ṣe bá wà nítorí pé anabi sallallahu alayhi wa sallam ẹnìkan wọn mọ́ṣáláṣí lọ́jọ́ jùmọ̀ wọ́n ń pè ní al-Ghatafani ó bá lọ jókòó kí ló dé tó fi lọ jókòó tó ti ṣe sọláàtì ni ó ní ntí ṣe sọláà wọ́n ní ṣe sọláàtì rákà méjì ní fúfúyẹ́ tahiyyatul masjid ó túmọ̀ sí pé tí ìmáàmù bá bá wa sọ̀rọ̀ ẹ̀tọ́ wa ni ká sọ̀rọ̀ hmm. nítorí pé òun lọ tọrọ ká sọ̀rọ̀ hmm. àmọ́ àgbọ́dọ̀ finú fẹ́ dọ̀dá sọ̀rọ̀ Hmm. láì jẹ́ pé ìmáàmù ló béèrè ẹjọ́ lọ́wọ́ wa eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní pọ̀pá eléyìí tí àwọn ìmáàmù máa mú lọ àwọn òrí káwọn alùsùn náà máa mú lọ àkókò bóyá bìnrin tẹ wàá ń bẹ̀rẹ̀ ní kutọ́nu àbájáṣe àbí pòbẹ̀ àbí bìkan ẹ rí i pé gẹ́gẹ́ bí ilẹ̀ yorùbá lò náà rí so ìṣe nàìjíríà náà ni wọ́n máa ń ṣe láwọn ọbẹ̀ yẹn hmm sọ tí lè má mọ ọmọ lọ mọ́ṣáláṣí tí wọ́n lè gbé pọ̀pá ńlá kan níwájú rẹ̀ tí wọ́n gbé lọ bí pọ̀pá àṣẹ hmm. so eléyìí àṣà ti wọ̀ hmm. so láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam àkọọ́lẹ̀ fi hàn pé ànábì máa ń ṣe kótóbà lẹ́ni tó rọ̀gbọ̀kú sára pọ̀pá tàbí ọ̀run hmm. tàbí ìdà ìdà yẹn lọ́rọ̀ wà lórí ẹ̀ ṣùgbọ́n ti pọ̀pá àtọ̀run yẹn ọwà hmm. ṣùgbọ́n àwọn olùmọ̀ tí wọ́n á ṣe ìyapa pé ṣé ọ padà fílẹ̀ àbí ò fílẹ̀ hmm. sọ ìdí nù táwọn alùsùnà táwọn èfi mú lẹ́yìn náà kìí ṣe pọ̀pá gbògòdò igi gbogbo pé bíi pọ̀pá àṣẹ kan rẹ̀ <laughs> dání igi tẹ́rẹ̀ kan hmm. sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ sọ wọ́n ní àdúrà wo làwọn máa ṣe láàrin kútúbà méjèèjì kò sádùn àkàkà wọn ò ní kí ẹ wí nǹkan kan àfi tó bá yẹ pé ìmáàmù yín kó tó jókòó ó sọ pé mò ń tọrọ lọ́dọ̀ Allah kó forí jì mí kó tún forí jì ẹ̀yin náà hmm. ẹ̀yin náà tọrọ àforíjìn lọ́dọ̀ Allah hmm. torí pálá àforíjìn fastaghfiru innahu huwal ghafurur rahim lábẹ́ ní tí ìmáàmù fi pa yín láti ẹ̀ kò burú lábẹ́ òfin ṣẹ̀ríyà hmm. kó sọ pé astaghfirullah wa atubu ilayh bẹ́ẹ̀ ọjọ́ ìbò ṣe jẹ́ àmọ́ tí wàá bá wí nítọ́jọ́ bẹ́ẹ̀ fi ẹnu ẹ̀ ń dédé síbi. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá sí ìta gbangba tí a máa ṣe hudan wa bushra léyìí tó máa wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ àkọ́kọ́ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé lọ́la òde inshallah ní alimadina center tó wà ní pápá bẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ́mọ̀ṣọ́ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ìtẹ̀síwájú tíra mọ̀tàsọ̀rọ̀ minhajul qasidin asheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ní pápá bẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ́mọ̀ṣọ́ ni wọ́n sì máa dá a lẹ́kọ̀ọ́ àwa tí a bá ń gbọ́ kí a sọ fún àwọn tí ò gbọ́ ká sì gbìyànjú láti mú tíra náà dání fúnra wa bí a ṣe ń bọ̀ allah kí ó ṣe láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní òwáyé o ní alimọ̀dínà center pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ orúkọ yín o. hello. ẹ̀yà. hello. láti Kìṣí ìbéèrè yín láti Kìṣí. waaleykum salaam wa rahmatulahi wa barakatuhu à ń gbọ́ yín o. ìbéèrè yín. ẹ̀yà. Yeah ẹ má bínú ojú òpó yẹn ló lọ tínrín zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six orúkọ yín o. aleykum salaam wa rahmatulah ẹ parí rí oyin àbí ẹyin lọ́lẹ̀ dáadáa. ìyá mi lọ sókè lórí. ìbéèrè yín. náà mo ní tí èèyàn bá ní ẹ̀gbọ́n obìnrin tó ti lọ ilé ọkọ. Hmm. ìfìyàwó. náà. láàbọ̀ wá lọ sí ilé ọkọ ọwọ́ abímọ lórí ọkọ bí aláwọkọ tàbísọ abímọ bá bí ẹlẹ́kejì ọkọ wa ní agbára àti pa ẹran ṣe àbúrò lè pa ó lè ṣèrànlọ́wọ́ rẹ̀ fún wọn. ìbéèrè mi ẹlẹ́kejì ṣé ó dáa kí èèyàn ọkọ ṣe kí ọkọ sálọ àlá before kí èèyàn tó pè wọn àbí kò dáa. ọ̀dà alhamdulilayi tí ẹ̀gbọ́n èèyàn lóbìnrin tó wà nílé ọkọ bá bímọ hmm. ṣùgbọ́n tó ṣe pé ọkọ rẹ̀ tó bímọ fún kò lágbára ẹni tí wọ́n fi pa àlàákìkà hmm. ṣé ẹni tó jẹ́ àbúrò ìyàwó ó lè ṣèrànlọ́wọ́ tí wọ́n fi pa àkíkà yẹn fún wa. kò burú lábẹ́ òfin ṣẹ̀ríà hmm. kéèyàn ràn yàn lọ́wọ́ pẹ̀lú nǹkan tí ó bá lágbára lórí rẹ̀ lópin ìgbà tí wọn ò bá ti máa bímọ sí wọ́ lọ́rùn pé wọ́ lọ́mọ bá wọn pa àlàákìkà torí ta la gbá létí ta létí ń ro hmm. òfin ṣẹ̀rí àsọ pé ẹni tó bí ma ìwọ tí wọ́n bí ma fún ìwọ bàbá hmm. ìwọ lọ́ọ̀mà pẹ̀ràn àkíkọ́ ọmọ rẹ̀ hmm. kìí ṣe dandan wípé bọ́ọ̀sì àìpá lọ́jọ́ keje o lè má lágbára rẹ̀ ńjọ́ keje ẹ fi sí ọjọ́ míì tí ṣẹ̀rí àtúngbà pẹ̀lú pa ó sì lè jẹ́ gbèsè láéláé lọ́rùn rẹ̀ tó máa padà pàǹgbọ̀ ọba lágbára rẹ̀ sọ àmọ́ pé ẹ̀yin ìyan ìyàwó mi o ẹ̀yin ẹ má wò mí ràn o ẹ má dá mi dá o sọ̀rọ̀ hmm. fáwọn bọ̀ fún un lóyún hmm. tí wọ́n fi jẹ́ pé wọ́n gbọ́dọ̀ wọ́n ràn wọ́n gbọ́dọ̀ dọ́dà hmm. so ẹ má ba ọkọ àǹtí yín jẹ́ ẹ má fi ìbàjẹ́ kẹ́ ẹ gbé wọ́ lọ́rùn bí agbádá ẹ filẹ̀ kó náà máa dálé rẹ̀ tó kò lágbára àkíkọ̀ ìwọ́ bá ra ẹran àkíkọ̀ lónìí tó bá tún dìgbà míì tán tún bímọ tọ́ọ̀ bá bá ra ibi téèyàn ti sẹ̀rẹ̀ èèyàn mọ́ máa jẹ́ pé orí tó o bá ṣe wọ́n iná ló fi wá dé èèyàn abú lọ́jọ́ iwájú tó o bá tún ríru ẹ̀ sí má hmm. nítorí pé àwọn èèyàn tá ń jẹ lẹ́nu nìkan wọ́n mọ̀ bàbá hmm. ti jẹ́ tán wọ́n ti gbàgbé so ìwọ ló jẹ́ súnà lórí rẹ̀ ìwọ bàbá tó o bímọ pé kọ́ pa tiwa ti jẹ́ tiwa ò tiwa ò sí nínú ọ̀rọ̀ yẹn àyàwó hmm. rẹ̀ kàn já ní tiwa ni kọ̀ọ̀kan wa so eléyìí jẹ́ bó ṣe jẹ́ ilé tiẹ̀ ni kó tún ṣe ó tún wá sọ pé ṣé káwọn sálù àlá ni ṣáájú káwọn tó pèpè fún sọdá kò sí nǹkan tó burú ó sì jẹ́ ńtọ́ dà kó ṣàlùwàlá kó tó pèpè fún sọdá ṣùgbọ́n tọ́ ká pèpè fún sọdá láì ṣàlùwàlá ikọ́ ọmọ ni ọ̀tọ́ ká sí láì lálùwàlá. ẹ lórúkọ yín o. sàwọn aleykum salaam. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. mustapha ló ń sọ̀rọ̀ látọ̀yọ́. à ń gbọ́ yín o. na ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé ǹjẹ́ ó wà nù sẹ̀ríà kí mùsùlùmí máa sọ fún mùsùlùmí ẹgbẹ́ bọ́yá látàrí ìwà kan tó ń wù tí ò bójú mu láti máa sọ fún yín pé ọ̀wọ̀ náà àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé mùsùlùmí tó gba ẹ̀sìn Islam bàbá rẹ̀ wá kú sínú ẹ̀sìn míì tó títí tí bàbá rẹ̀ fi kú inú rí o dùn látara pé bàbá rẹ̀ gbẹ̀sìn Islam tó wá fẹ́ máa ṣe sàárà fún bàbá yìí tó tọ́ súnà mo lè ṣe sàárà kankan fún bàbá yìí alhamdulilayi àkọ́kọ́ ọwọ náà ní wọnà kò sí lọ́wọ́ wa hmm. àyàfi tó bá pẹ Allahu azza wa jal òun lọ sọ pé lágbájá yọ wọnà hmm. dóòlà ọmọ náà ni àwọn ọmọ wa wí lẹ́ni tí ń ròyìn tí Allahu sọ èdè hmm. pé èmi ni mo bù fún ọ. Hmm. <laughs> nǹkan tí Allah ò dálẹ́jọ́ lé lórí lèmi ń ròyìn hmm. torí kẹ́ni tí ọmọ lè bá a mà pọ́ máa ná làbò láàbù ọmọ aná làbò jáàlì hmm. ọmọ aná ni Fir'aun gbogbo eléyìí ò tí ì sọ àsọjù nítorí pé ntí olúwa ẹlẹ́dàá ti fi yé wa lọ sọ ṣùgbọ́n Islam wa sọ fún wa pé kó ní kálukú kíyè sára o kó sì ṣọ́ra gidigidi o láti má kú láì jẹ́ mùsùlùmí hmm. nítorí pé ń bá kú láì jẹ́ mùsùlùmí ó ti wà nípò pé ọ̀wọ́ náà hmm. kó a tó di pé kú ọ̀gbọ̀rọ̀ pé lọ́mọ náà o hmm. torí pé Allahu azza wa jalla nìkan ló máa túnbọ̀ tán ẹni tó jẹ́ káfíìrì lónìí ó lè gba islam kó tó kú ẹni tí ń ṣe islam lónìí ó lè di kèfèrí kó tó kú Allahu nìkan ló máa túbọ̀ tán kálukú káma hmm. wá já fáwọn èèyàn níwèé pélépé pélépé máa náni ọmọ náni ọmọ náni ọmọ hmm. àlùjáná ni à kò sí lọ́wọ́ wa. ẹ̀rí pẹ̀lú mi lọ gbọ́wọ́ hmm. ó ń ṣe ẹ̀sìn kan tó takò lànà ànábì sallallahu alaihi wasallam látàrí wọ́n dunnú fi ṣúgà sí oyin fún wa wípé tó o bá kú lórí ìsáwá wà yìí àlùjáná rẹ̀ là ń wò yìí. so káma sira wa lọ́nà Islam Islam. Mm. الله azza wa jalla ni ya ayyuhal ladhina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyà Allah ní pàápàá pípáyà rẹ̀ ẹ má gbà láti kú láì jẹ́ mùsùlùmí hmm. nítorí ewu ń bẹ hmm. téèyàn bá fi lè lọ kú tí ò jẹ́ mùsùlùmí hmm. torí rẹ̀ gbé ọ̀rọ̀ yíyẹ̀wò tó bá gbé yẹ̀wò yóò sì ọ́ láǹfààní àìgbéyẹ̀wò wàá rántí rẹ̀ tí kú bá dé àìgbéyẹ̀wò hmm. wàá rántí rẹ̀ nù sàárè àìgbéyẹ̀wò hmm. wàá rántí rẹ̀ lọ́la gbẹ̀ndẹ̀lùkìyàmà hmm. torí ẹ̀ bí islam ti ṣe wí fún wa nu ó wàá lè sọ fún mùsùlùmí ọmọ ìyá rẹ̀ pé látàrí àṣìṣe tó ń ṣe iná lọ́wọ́ ó wáyé láyé ànábì sallallahu alaihi wasallam ẹnìkan búra lórí Allah pé kò ní forí jin lágbájá yìí bí ìgbà téèyàn fẹ́ fi tipátipá mú Allah kó sì ń kankan anábì sọ̀rọ̀ bá àrísọ́nà wa ní hmm. hadith wa wá bá wọn ìpolówó hmm. wa sọ pé mandaladi yata'alla 'ala Allahi alla yaghfira li fulan qad ghafartu lahu wa ahbabtu 'amalak hmm. talẹ́ni tí ń búra lé mi Allahu lórí pé ní foríjìn lágbájá mo ti foríjìn mo wá ba sẹ̀tì ẹ̀ tó ń torí ẹ̀ ká máa fọ́ra ẹni mọ́ torí pé òun ṣàṣìṣe mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ ń ṣàṣìṣe kí wọ́n ti wá máa fa fáìlì rẹ̀ ya kó o ti wá máa pè lọ́mọ aná hmm. láì jẹ́ pé wọ́n fi hàn ọ́ hmm. wípé bọ́rọ̀ rẹ ó ti ṣe rí nì ó léwu púpọ̀ a hmm. máa bá tẹni gan ẹni tó fẹnu wa rọ́ọ̀fù yẹn ewu ń bẹ lórí rẹ̀ torí rẹ̀ ká fọ ẹnu wa kò sì túmọ̀ sí pé wàá ṣèbàjẹ́ náà kọ tẹ̀síwájú o náà lọ gbọ́n ni wọ́n ti wéhun kò túmọ̀ sí pé wọn náà tẹ̀síwájú bóyá alágbèrè ni ọ bóyá alámúlùmálà ni ọ bóyá asorunwájú pọ̀ mọ́ ti pàkọ́ ni ọ bóyá gbúbọ́ ní dé ni ọ ẹlẹ́nu ṣoṣo ẹni tó jẹ́ pé ní gbogbo àdúgbò ẹ̀ ganan ní. báwọn ìwà yẹn tí ó léwu o mm. ó léwu o mm. bí wọn ò ṣe gbọ́dọ̀ pé ọlọ́mọ aná láì jẹ́ pé o kú sórí kèfèrí mm. so kò túmọ̀ sí pé kí wọn náà máa wá tẹná lọ kó máa hùwà ọ̀daràn so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọ́n. wọ́n á ní ṣé tí bàbá èèyàn bá kú láì jẹ́ mùsùlùmí tó wá báyàn lọ́kàn jẹ́ pé gbogbo ìyànjú tá a gbà pẹ̀lú bàbá bàbá ọ̀pàpà gba Islam tá a lè máa ṣe sàrà fún rárá o wọn yìí ṣàdúà fẹ́ni tó bá ti kú sórí ìlànà tó yàtọ̀ sí islam hmm. wọn ò sì gbọ́dọ̀ ṣe sàrà fún hmm. so ẹni tí bàbá tí wọ́n ti kọ àkọọ́lẹ̀ rẹ̀ fún hmm. ṣáájú kí wọ́n tó dá sánmà àtìlẹ̀ iná ni bàbá ṣe ló ṣe kò ń gẹ rẹ̀ kú torí rẹ̀ ìwọ̀nba náà lọ́ọ́ bọkàn jẹ́ ma àmọ́ pọ́ ṣàdúà sàrà fún wa kò tí ẹ lè gbà kó tún sẹlọ. Hmm, zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n máa fàṣìkò yìí tó wà létí pé wà síta gbangba tí a mọ̀ sí hudan wa bushro tó máa ń wáyé ní gbogbo sátọ̀dẹ̀ àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé lọ́la ọ̀dẹ insha Allah ní center àpapọ̀ abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ láago ní ìtẹ̀síwájú tíra Mukhtasar Minhaj al-Qasidin Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ ni wọ́n sì máa dá alẹ́kọ̀ọ́ àwa tí a bá gbọ́ ká sọ fún àwọn tí ó gbọ́ ká sì mọ tíra náà dání bí a ṣe ń bọ̀ insha Allah kí Allah kó ṣọ́wájú ọ̀la lọ ẹ lórúkọ yín o. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Orúkọ yín jẹ́ dípẹ́. Àtọ́ta ẹni sọ̀rọ̀ láti sábọ́ lójú ọ̀nà ṣe. Ìbéèrè yín mo fẹ́ bẹ̀ àwọn dọ́kítọ́rù wa lẹ́rìí pé àwọn ọ̀rẹ́ méjì kan wà mm-hmm. ìkejì nígbà ọdún iléyà yẹn ni wà lọ gbẹ̀rẹ̀ kan fún kejì ìgbà tó wá jẹ́ tán ni wọ́n sọ fún gbà tó jẹ yìí ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ ni kí ni ìjìyà tí ń bẹ fún ẹni tó fún ilé yẹn ní ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ àti ẹni tó jẹ. ẹ ẹ lọ ṣé mùsùlùmí lẹni tó gbẹran fún yàn mùsùlùmí ni mùsùlùmí lẹni tó jẹ bọ ẹni tó jẹ ò mọ̀ pé tó fóun jẹ ni. alhamdulilayi ẹni tí owó tuntun tó fún ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ní èèwọ̀ jẹ hmm. kò sí tàbí ṣùgbọ́n bákan méjì ni hmm. inú kọ́ máa ròyìn pé ẹ̀tọ́ ni jíjẹ rẹ̀ hmm. nígbà tó ń ti ń jẹ olúwa ẹlẹ́dàá ọ̀dà lásán ọ̀dà kéèyàn ò lè jẹ ni òun ó sì rí i pé òun fọ́ọ̀rì òun náà jẹ téèyàn bá ti ka ara rẹ̀ fẹ́ sọ̀n tó ló wá pèlè wọ̀dẹ̀ tọ́ èèyàn di kèfèrí lábẹ́ òfin ṣẹ̀ríà hmm. so à ń bẹ lọ́n kọ́ má jẹ́ pé bẹ́ẹ̀ lórí. Hmm. ẹlẹ́kejì tó bá yẹ pọ́ máa mọ̀ fún lẹ́rìn ẹlẹ́dẹ̀ tó náà mọ̀ pé wọ̀ ni jẹ́ hmm. so ẹ̀san rẹ̀ lọ́dọ̀ Allah òun náà ni kó ṣe ẹ̀ṣẹ̀ ńlá kabiratun min al-kaba'ir so kó tọrọ àforíjì ṣáájú kíkó tó dé ó ti wá ṣẹ̀ sọ́nà méjì ó ti ṣẹ̀ Allah ó tún ṣẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tí Allah ò bá foríjìn ọ́ látàrí ọ̀pọ̀lọpọ̀ tọrọ àforíjìn tọrẹ ò bá foríjìn ọ́ láyé ń bí yọgbẹ̀sán rẹ̀ ń jọ gbẹ̀ndẹ̀ kìyàm. ẹ lórúkọ yín o orúkọ yín. aleykum salaam wa rahmatulah orúkọ yín bí ẹ ti ń pè o. ẹ lórúkọ yín o. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah wa orúkọ yín bí ẹ ti ń pè. salaamaleykum ẹ lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatulah ọkàn ìgbà jíǹpẹ̀ o. abdulkudus ló ń sọ̀rọ̀ láti ìkòròdú. ìbéèrè yín. pásítọ̀ mi ni pé ṣé èèyàn lè sọ ọmọ ní jùwẹ́ríà àdẹ̀fọ́mọ mínì tó ti tán. bẹ́ẹ̀ ni sà. alhamdulilayi alẹ́ sọ́mọ ní jùwẹ́ríà ọ̀kan nínú àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam ń jẹ́ bẹ́ẹ̀. Juwayriya ó jẹ́ gígé sí kékeré járíyà hmm. yẹn ni pé ọmọge kékeré hmm. ọmọge kékeré. ẹ lórúkọ yín o. hello. ìyá ah, lábẹ́ ìbéèrè wọn ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n ní ṣé èèyàn lè sọ ọmọ ní mubashiro wípé ṣé èèyàn lè sọ ọmọ bẹ́ẹ̀ àti alim àbí abdul alim ni ọmọ jẹ́ wọ́n ní ṣé èèyàn lè sọ ọmọ ní àwọn orúkọ méjèèjì yìí náà mubashiro lóbìnrin ní bí wọ́n ṣe béèrè. alhamdulilayi mubashiro ó jẹ́ abo mubashir hmm. mubashir olùfúnni ní ròdùnú. Hmm. olùfúnni nírò òdùnnúbìnrin ṣé wọ́n lè sọ bàtí pípọ́ da kì ṣe nínú orúkọ tó àsọkù da hmm. sòtòrí pé ìfọnimọ́ wà ń bẹ̀ tó hmm. bákan náà àálìm ìfọnimọ́ náà wà ń bẹ̀ pólúmà hmm. wọ́n lè ní àálìm so Allahu azza kìí ṣe àálìm náà máa ń pè wọ́n àlìm àlìm ẹ̀hìn torí pé lẹ́yìn so fíhà sẹ́jìyà hmm. pé ìmọ̀ yẹn kú lọ́dọ̀ Allah hmm. ṣùgbọ́n alim ìtumọ̀ rẹ̀ ní pólódò ní tẹ́lẹ̀ hmm. ó padà mà torí àwọn yìí sọ pé Abdul Alim Abdul Alim naam. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six orúkọ yín o. salaamaleykum wa rahmatulahi wa barakatuhu. wa salaam wa rahmatulahi wa barakatuhu orúkọ yín jẹ́ jíǹpé. Abubakar ló pè látẹ̀kọ̀. ìbéèrè yín. ẹ̀jọ̀ fẹ́ bèrè pẹ̀lú àdó fẹ́ bá kí àwọn dọ̀tọ́ wa ọlọ́dẹ àwọn ọ̀pẹ. ẹ̀jọ̀ fẹ́ fẹ́ bèrè pọ́ṣọ̀n pé tí ọ̀ma ti gbalẹ̀ ṣé ṣé ìjẹ́ ó láwọn ìwà tí àwọn máa ṣe ni àbàbà nígbà náà máa pa àwọn àfọ àfọwájú òkọ wá ṣàdúrà fún yàn kí ọ̀n tó kó wọlé. ẹlẹ́kejì ni pé ẹjọ́ ṣó ṣíṣí máa jẹ́ Katsina. kí lẹ sọ ń gbọ́ mi. kí lẹ ẹ tún béèrè kejì sọ. mo ṣe tàtàwọn kọ àbí tẹ́lẹ̀ kejì. Katsina àwọn ọmọ ìsúnmọ́ rẹ̀ kí lẹ fẹ́ sọ nípa Katsina ẹnu eh, mo fẹ́ nù èèyàn kọ́ níbi náà máa gbọ́mọ wọn ní Katsina awábẹ́rẹ́ ọ̀dọ́ fún ṣe ṣe jẹ́ ṣé yóò máa jẹ́ bẹ́ẹ̀ àti. ó ti yé ó ti yé. alhamdulilayi eh, ẹnikẹ́ni tí ó bá kọ́ ilé tuntun àbó gba ilé tuntun àbó gba ṣọ́ọ̀pù tuntun àlé ìtajà tuntun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm òfin ṣẹ̀rí àwò pé àdúrà kan pàtó ni wọ́n máa ń ṣe tí wọ́n bá fẹ́ kó lọ ilé tuntun àbí kó àwọn afá kan jọ gbogbo eléyìí hmm. àmọ́ pọ́nà táwọn afá yẹn ti ń jẹun tí wọ́n nu hmm. bọ́dà bí ọ̀dà kò fẹ́ kàn wọ́n hmm. so kásá ti rówó ni so lábẹ́ òfin ṣẹ̀rí à tí a bá wo àyè kan tí a sì ń fẹ́ kí a wà lábẹ́ ààbò kábúrú ọmọ sí wa ń bẹ̀ a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq tẹ́ bá ti wí lẹ́ẹ̀mẹ́ta ó ti tó. Eh, ilé tẹ̀ wá ń gbé kì í ṣe nítorí pé ẹ fẹ́ kó ọbẹ̀ hmm. ilé tẹ̀ ń gbé yẹn gbogbo gbà ẹ máa kí alukur'an bẹ̀ hmm. pàápàá suratul baqara àti ali imran tá a bá ń kí àwọn súra yìí nínú ilé àṣetọ́ni kì í bá wọn gbé bẹ̀ hmm. so ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ lè kọ̀ rọrùn kọ̀ rọgbọ fẹ́ni tí ń gbé bẹ̀ nítorí pé n tá ń ṣe nínú rẹ̀ takò ti Allah so ẹ máa kí alukóra nínú lè yàn bẹ́ẹ̀ yàn ọ̀bá máa kí ẹja àwọn ọmọ yẹn ọmọ kéèké ṣe pé àképọ̀ o alukó ọmọ kéèké so bákan náà tẹ́ ẹ̀ bá wá máa ké àwọn ọmọ yẹn máa hmm. ẹgbẹ́ yẹn ẹgbẹ́ sí yóò mú báyìí lé àwọn àlùjànnú hmm. kúrò nínú àwọn ilé tẹ̀ bá ń gbé eléyìí ń jẹ́ wọ́n ní Katsina wípé hmm. kí ni ìtumọ̀ rẹ̀ ẹni tó sọ ọmọ lẹ́ẹ̀bílẹ̀ rẹ̀ Katsina èdè haúsá ni ṣùgbọ́n kò ní lédè haúsá so Katsina yàní ó kọ̀ ọ̀lú hmm. torí ẹ tó bá yẹ pé òun mà tó mà kan fún kọ́ sọ hmm. bó tilẹ̀ jẹ́ pé bóyá haúsá ńlẹ́ni tẹ̀yìn ń wí hàn hmm. nínú àṣà àti ṣèta haúsá òun náà ni pé àpèmọ́ra ni wọ́n máa pè wọ́n máa lù wọ́n ẹ màmí nù kánù yìí wọ́n sọ pé kinní kan dẹ̀wúra wọn sọ pé kinní kan sokoto ṣéwù ṣàgàrí ṣàgàrí ìlú ní jẹ́bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ lórúkọ yín o. ìyá ó zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six orúkọ yín o. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa salaam wa rahmatulahi wa barakatu orúkọ mi ẹ ti ń pè. hello. ẹ lórúkọ yín o. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu orúkọ mi ẹ ti ń pè orúkọ mi ni abdulgani láti ọ̀tà sọ Ògùn state. ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ ni wípé kí ni ìyàtọ̀ láàrin shafiu àti tajud àti kiyamo láìpẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ṣé wọ́n lè sọmọ ní sultan ọkùnrin obìnrin muftiat àti arọfà àti pé ìtumọ̀ ẹ̀ màtàlá. àròfà náà. tọ́ wọ́n ní kí ni yàtọ̀ tó wà láàrin aṣ-ṣaf'i àti at-tahajjud àti qiyamul layl àkọ́kọ́ ni pé at-tahajjud òun náà ni qiyamul layl qiyamul layl òun náà ni tahajjud òun náà ni sọ̀láàtì tá a ṣe lẹ́yìn ìgbà tó rún ti síwájú hmm. àti kọ́kọ́ sùn kó tó di pa àtàjì ti lóru hmm. eléyìí náà máa ń pè ní tahajjud òun náà máa ń pè ní qiyamul layl lọ́dọ̀ màlìkí àlìyìn gbólóyìn ti wá òun náà ni sọ̀láàtì wítìr sọ̀látùl wítìr wọn náà ní rákà mẹ́ta hmm. eléyìí tá a máa ń ṣe lẹ́yìn sọ̀látùl ìṣá hmm. eléyìí tó sì jẹ́ pọ̀ dáa jù wípé ká máa jí lóru ṣe hmm. ṣáájú kó tó di pálífàjárì yọ. wọ́n ní káwọn lè sọ máa ń sultan arafa muftiya so gbogbo ẹ̀ ẹ̀ ń dẹ́nu kọ́tà máa ń sọ àwọn ọmọ ṣùgbọ́n tó bá gbé sórí àtẹ̀tì ṣẹ̀ríà ìsìn Islam. àìkú sultan wọ́n máa ń fi pọ̀ bá so arafa ó kọ àyè kan ní táwọn alálàájì ti máa sàràfà yorùbá fi máa sọ pé bá àdọ́run rí adáràfà rí so mọ́fíà olùdánilò nípa àwọn àbẹ́rẹ́ ẹ̀sìn kò nítumọ̀ ẹgbẹ́ bó ti sọ so ṣùgbọ́n arafa wọ́n máa ń sọ ọmọ bẹ́ẹ̀ hmm. bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe pé islam sọpọ̀ dáa kẹ́ máa sọ ọmọ bẹ́ẹ̀ o hmm. wọ́n bá ti sọ ọmọ bẹ́ẹ̀ àní pé kí wọ́n change ẹ̀ hmm. so ṣùgbọ́n àwọn ọkọ̀ tó dáa jùlọ fúnlẹ̀ náà jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá síta gbangba tí a mọ̀ sí hudan wa bushra tó máa wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ àkọ́kọ́ tí ó máa ń bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé lọ́ra òde inṣàlá ní alimadina center pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ìtẹ̀síwájú tíra Mukhtasar Minhaj al-Qasidin àwa tí a bá ń bọ̀ kí a gbìyànjú láti mú tíra náà dání fúnra wa inṣàlá Sheikh aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ ni wọ́n sì máa dá wa lẹ́kọ̀ọ́ insha Allah láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní alimọ̀dínà center pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ ọpọ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kí Allah kí bá fi san lẹ́sàn lórí láyé àti lọ́jà gbẹ̀ndẹ̀lù kìyàmá ọpọ́ pàtàkì Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa ọlọ́kùnrin ọ̀jọ̀kan láti ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmìnà láti òkè àdúrà akíntola broda ismail àti àwọn àfáàs tí wọ́n dìjọ kọ́ orin ìwàjẹ̀ jazakumullahu khairan ọ̀làdùn níbi ló ń lókọ̀ mi ò inshàlá lọ́jọ́ mẹ́jọ ìní látún pàdé títí gbà asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.